náà kókó ẹlẹ́ẹ̀kejì tó ń bẹ nínú hadith ìtàtún fẹ́ gbéyàwó òun náà rí wípé ẹnikẹ́ni tó bá fẹ́ fi la ilaha illallah sí àdúà àti zikiri gẹ́gẹ́ bí ànábì Mùsá ti gbà látọ̀dọ̀ ọlọ́run bá wáyé Allahu Allahu Allahu tàbí ìdíkìrì tí wọ́n gbá àwọn ọ̀gbá wọn ọ̀gbá ẹ̀tì orúkọ lọ níjà Allahu lóòótọ́ hmm. ṣùgbọ́n èyí dá pé èèyàn wọ́n máa pé káàbíyèsí káàbíyèsí ò káàbíyèsí ò ìwọ́n náà kọ́ rẹ̀ ń jẹ́ Abdullah Abdullah Abdullah Abdullah Abdullah ó ti sọ́jà àwàdà gan ní hmm. yóò gbèsè di yẹ̀yẹ́ báyìí náà ọ̀pẹ̀ mí ọ̀sán tó fẹ́ òyìn mí ó kọ́ mi náà sọ́nà hmm. ń dá ẹnu rẹ̀ sì tún gba orúkọ mi lẹ́ẹ̀kan náà báyìí ó rí fi la ilaha kìíní kan ṣáájú ẹ̀kú tó di pé ilá Allah ẹ̀bí Allah Allah Allah Allah ẹ̀ lójú tí ẹ̀ ń tẹ́ ń fi Allah Allah làtọ́ sí kiri kò ní ìtumọ̀ torí pé sẹ́ńtẹ́ǹsì rí sí Allah tó bá ní Allah ọkàn sọ pé ọlọ́run bí ẹ̀ náà gbé ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ẹni tó ń pín gan nìyí ọ̀tún máa wò pé ó ti sọ mí di yẹ̀yẹ̀ ọjọ́ méjì yẹ̀yẹ̀ wà láàrin bẹ́ẹ̀ náà nígbàtá ní ẹtí fi aláwù lásán tí ọba ti wí la ilaha illallah tó lánàá bí ò ti aláwù ń la ilaha illallah ló fi ṣe díkì ní fi aláwù ọ̀gbà bọ́ wà hu hu hu hu hu hu sunkún hu hu wà ní hu wà hu kódà wọ́n sí àǹpa láwọn kìtàbù lihu, ìyàǹkù kìtàbù alihu. àìpé ah, nǹkan dé nǹkan dé kí alihu. ti máa kọ kìtàbù hu? wọ́n ní hu, bóòlù ó ti hu, hu, ẹgbẹ́ tí bá ń hú bí hmm. di hu, hu, hu, hu, hu, hu. Subhanallah. húwa húwa húwa húwa húwa wà dé hú gbogbo ẹnikẹ́ni tó bá rántí ọlọ́run pẹ̀lú hú lásán ẹsọ́mọ́ pé bídà ní tí ó hmm. ẹsọ́mọ́ pé èsì sọnù eh, ẹni tí bá sì ń ṣe bẹ́ẹ̀ kọ̀ rántí ọlọ́run hmm. nǹkan ní ẹni tí ó bá sì pé ọlọ́run ọba nǹkan mẹ́rin ń pè ní eh, ló fi jẹ́ pé bá ti hú ẹ̀mí máa ń lò wọ́n hmm. ẹ̀mí tọ́lọ́run kọ́ o ẹ̀mí kínú ẹ̀mí bọ́ọ̀ eh, ṣe hú gan àwọn sọ fún gbẹ́ẹ́ tẹ́ǹsẹ̀ sí kiri ala ala ala ala hu hu hu etí tẹ́ máa la nìkan tẹ́ mọ̀ orúkọ mi náà wọ́n máa fi àwọn àyà àkùrán sí aláhùwà mẹ́sẹ̀ wọ́n máa fi àwọn ayé àlùkòrán tí húwà wà ń bẹ̀tẹ̀ rí wọ́n á bí wọ́n lè rí pé sí húwà dájú ń bẹ ní àbí ń sọ̀rọ̀ ọbọ̀ lókè sí aláhù dájú ń bẹ ní àbí ń sọ̀rọ̀ ọbọ̀ lókè tọ́rọ̀ sí kan wà lẹ́yìn náà kò sí ẹ̀mí ìdíkà máa bá wọn sọ àwọn ayé àwọn àwọn ayé àwọn ìbá tún bá wọn sọ nígbà tí a tún sọ̀rọ̀ ẹ̀kalẹ̀ náà ṣùgbọ́n a sọ fún ayé pé àwà láì tàbí lè kọ̀rọ̀ àyìn ayé tán áńtà wàkà wà ìyáka kí ló dé dẹ́ fi máa fi áńtà náà sí áńtà áńtà áńtà áńtà áńtà sí áńtà ní oṣù gbẹ̀ni kí lè máa sọ pé ka ka ka ká àbíká náà ti ń bẹ́ẹ̀ ni ilé ẹ̀ máa ń pẹ́ ìyáká ìyáká ìyáká ìyáká náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́nà sì ń bá wù ní lẹ́sìn ọ̀gá ìmọ̀ kan kí mo gbé àyíká dáàkọ́ ọmọ yára mi tọ́ bá ti dìtọ́fìn ti jùlẹ̀ ètò ọ̀nà ọ̀nà ànà pátápátá náà ní ìṣù ló jẹ́ sí pé ẹni máa ń lò wọ́n ẹ̀mí ìṣù máa ń lò wọ́n ẹlòmí ọjà yọ àwọn tó ẹkẹ́ mi ò lògbọ́n lọ́wọ́ àwọn ẹ̀lẹ́bì mú sáà ẹ̀mí ò lògbọ́n wọ́n ń gbọ́ ọ̀rọ̀ lọ́n tọ́lọ ń bá wọn sọ̀rọ̀ àwọn ẹ̀lẹ́bì wà sọ̀rọ̀ ẹni wọ́n gbọ́ rí ẹ̀mí ó wọ́n á dákún ọ̀rọ̀ kankan